السلام عليكم ورحمة الله وبركاته وقدمنا درس يريد أن صلى الله عليه وسلم من قالوا والقرآن قلنا الاعتكاف الاعتكاف قلنا نكون أبا مسلم iye ìgbà tí wọn bá ní kò lò ó sì fi jẹ́ pé gbogbo àwọn àjọṣepọ̀ ilé ìsìnbẹ láàrin rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ó fẹ̀yìn rẹ̀ sí fúngbà kan ọkọjúmọ́ àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Allah lọ́nà tó ṣe pé ńgbà tó wà ní mọ́ṣáláṣí tó ń ti ṣe àlùkàtìkáàfù yẹn wọ́n máa ṣe sọ́lá àtọ̀ràn yẹn àti náfìlà ó sì máa fi alukur'an wọ́n máa fi rántí Allah lọ́pọ̀lọpọ̀ bákan náà máa fi àṣọlá àti fanabi sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ kò sí ń tọ́kàn pẹ̀lú pé kí ni nǹkan tí ìwé ìròyìn sọ kò sì fẹ́ sí ń tọ́kàn pẹ̀lú pé káwọn máa ń mójútó gbá tí wọ́n ń ta àbí wọ́n ta àyíbá amọ̀tá bá béèrè ọjà kan fún ọmọ ayé rẹ̀ fún ọmọ ajé kọ gbọ́ gbogbo eléyìí ó fi tìǹà títí tó fi parí àlùfáàtìkà kò sọ̀rọ̀ pé wàá fìyàwó ah, wàá ń bí mo fẹ́ rí ọ kò ń tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́. títí tó fi di pọ̀ parí ẹ̀ẹ́tìkáàfù rẹ̀. ẹ̀ẹ́tìkáàfù gbogbo mọ́tíláṣí iná láti lè ṣe ó fẹ́ kó ṣe ike ṣíṣe ní mọ́tíláṣí mẹ́kà àti ti alimadina àti ti baitul maqdis ọlọ́lọ́lájú mọ́tíláṣí mẹ́kà mọ́tíláṣí kàába mọ́tíláṣí anabi sallallahu alayhi wa sallam àti mọ́tíláṣí baitul maqdis àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlọ́lọ́lájú. من أبيك النبي محمد صلى الله عليه وسلم ومن لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد أولا بالبارية سفان من أجل إيه؟ الله سرسي نبيك كان أي في مثلاث مساجد تريد أن توبها سفاف تبا كل أبو الأسري كله تولي في لس مكة كله تولي في لس المدينة والله نقول في بيت المقدس ọlọsẹ ẹtìká fún bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n fún ìlọlọlá jù ó lágbára rẹ̀ pé ẹtìká fún rẹ̀ ní mọ́sálásí tó wà nítòsí rẹ̀ òbúkátà káti sọ pé eléyìí tó dínà ibi tó wà lọfẹ lọ gbogbo bí tó bá fẹ́ lọ láti lọ ṣe ẹtìká tó bá pè fún pé káyìn àjò lọ síbẹ̀ tí kìí sọkàn nínú àwọn ayò mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yẹn pọtọpọtọ nà lábẹ́ òfin ṣẹlẹ àá torí ọmọ síláṣí ń bẹ nígi mú ilé rẹ ibẹ̀ náà ló ti ṣe àlùfáàtìkà ọmọ síláṣí ń bẹ ní ìgboro òlú rẹ ìgboro òlú rẹ náà ló ti ṣe àlùfáàtìkà ọwọ́ arìnrìn àjò láti lẹ́yìn olóòn lọ sí Òṣogbo láti lọ ṣe àlùfáàtìkà àbí kò ti Òṣogbo wá sílẹ̀ yìí kọlọmbọ wá ṣe àlùfáàtìkà ọ̀tọ̀nà rárá ṣùgbọ́n lè jọ ọmọ Òṣogbo ọjọ́ pé òun gbé Ògbómọ̀ṣọ́ ọjọ́ pé bíi náà ló ti ṣe ẹ̀tìkáàfù rẹ kò sì ń tó burú mbẹ wọn náà lè jọ ọmọ Ògbómọ̀ṣọ́ jẹ́ kó Ṣògbó ló ń gbé mọ́ṣáláṣí kan ló Ṣògbó ló ti ṣe ẹ̀tìkáàfù rẹ kò sí nǹkan tó burú mbẹ wáyé ní ìgbà tí a lọ ṣe ẹ̀tìkáàfù ní mọ́ṣáláṣí kan kò ní sí ìgbà tó jẹ́ pé àwọn ṣe ẹ̀tìkáàfù àwọn náà láti máa dáná wọn aláma roka wọn alátùmá tẹba ẹnìkan ni wọn tún sáré lọ aráda tó lọ lọ rí wéjú àtẹgúsí kò sí nǹkan tọjọ bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan tako àlìkàtìkà ẹ sì máa bẹ́ẹ̀ ti ṣe ṣètò yín tí wọn tán nìkan máa gbóúnjẹ wá tí máa jẹ lásìkò jẹ kì sẹ́yìn la fẹ́ bá mi dàrú ẹ̀yin lásìkò yìí ẹ̀sìn fira yín sílẹ̀ wípé ẹ̀sìn lẹ́fẹ́ fi gbogbo àsìkò yín sí ẹ̀ gbọ́dọ̀ dán lọ́sọ̀ iná lẹ́ máa dáná ẹ̀yin lẹ́ máa ṣe gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú kí lẹ́ fẹ́ jẹ ẹ gbọ́dọ̀ dán wò nígbà tí ẹ̀ ń ṣe ẹ̀rẹ̀tìkà aṣọ yín lè dọ̀tí ẹ gbọ́dọ̀ dán wò iṣẹ́ yín lẹ́ lọ́ máa fọṣọ nítorí pé ẹ̀rẹ̀tìkà lọ́lọ́ wá sí nígbà tó ń ṣe ẹ̀rẹ̀tìkà inú mọ́tíláṣí gángan lọ gbọ́dọ̀ tó sí ọ Eh, ibi àkàtọ̀ tí wọ́n ń gba tí wọ́n gba gòkè bí kuraani lọ ọlọ́ǹkà fèsì káfọ́ inú iná ló jókòó jáde nǹkan pè ní níbi wa dé lónìí òní ni nínú yìí tóun bá ti wọ lónìí a ti wọ òru kọkànlélógún. ẹni tó wá fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáàfù ọjọ́ mẹ́wàá gbẹ̀ nínú oṣù Ramadan à ń fẹ́ kọ́ wọ ẹ̀rẹ̀tìkáàfù rẹ̀ kó ràn ọ́ wọ̀ bá ní mẹ́sàlásì tó ti fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáàfù kó ràn ọ́ wọ̀ bá lónìí ní mẹ́sàlásì tó ti fẹ́ àwọn mẹ́sàlásì tí wọ́n gbàlejò àwọn èèyàn tó fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáàfù táwọn náà kàn sì bẹ̀rù Allah sọ̀rọ̀ àwọn àwọn ẹrú Allah wọ́n ń fẹ́ pípé kí súnà nàbì sallallahu alaihi wasallam kọ́mọ parẹ́ kọ́mọ pòórá wọ́n ti fẹ́ fi sẹ̀sìn fún Allah ni wọ́n fi ń ṣe àlùkàtìkà ìyẹn mọ̀ á sọ di ojú ọ̀nà kan tá a fẹ́ fi pawó torí pé kò sí nǹkan tó wà fún títà mọ́ṣáláṣí kò sí nǹkan kan tó wà ní mọ́ṣáláṣí tá a fẹ́ máa yáyàn lò gbowó èso tẹ́lẹ̀ nígbà tí ẹ bá wá ní ẹni tó bá fẹ́ wá sí ìrètí káàkiri lọ́dọ̀ sí ni ó yọ san hundred thousand owó kíni sẹ́ni tí ó fi máa sùn iná lọ wọ́n tó báyìí ṣé tọ́lẹ́tì tó ti máa yàgbẹ́ lójú ọwọ́n tó bá wọn ṣé àyàlọ́lá tó ti máa ṣàlọ́lá lójú ọwọ́n tó bá wọn àbómi tẹ́ máa fún tí wọ́n máa fi wẹ̀ lójú ọwọ́n tó bá wọn wọn náà tó àlè ìṣe gbogbo eléyìn àwọn sírò oúnjẹ tí wọn máa jẹ ni yóò jẹ lásìkò sáré yóò jẹ lásìkò sínú lọ́wọ́ àjọ hundred thousand àà ẹ̀dín kò díẹ̀ torí pé ẹ̀yìn ṣe business ẹ̀ fi ṣe Nigerian limited kódà kó ṣe pé ẹ tún fẹ́ gba ẹni tí wọ́n máa tọ́jú gbogbo àyíká tó tún máa gbanú mọ́ṣáláṣí nítorí pé àwọn gan ọ̀wá nu mọ́ṣáláṣí fún lè ba àmọ́ dábẹ̀ kù síbẹ̀ gbẹ̀jẹ̀ kí gbogbo ẹ̀kọ́ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ẹ má ṣe é ṣe pa afẹ́ tàkàrà wọn jèrè mọ́ṣáláṣí ètò business center yìí ṣe Nigerian limited torí ẹ ẹ kí è sára torí ẹ lẹ́sẹ̀ rí àwọn àwọn ibìkan one hundred thousand àwọn kan ní seventy five àwọn kan ilẹ̀ ah, ah, ń ta sẹ́yìn tí ń bọ̀ wá ṣe ẹ̀ṣin káà tó bá ti máa bóyá sílé máa gbóúnjẹ bọ̀ wá fún ọ àbùrọ̀sán wá ń kóbò àbùrọ̀sán wá ń kóbò kákíyè sáàrin ẹ̀ ò ká bẹ̀rù Allah wáyé o ẹsàkíyèsí kankan tí àwọn èèyàn kan máa ń ṣe láwọn mọ́tíláṣí kan tí wọ́n ń fa àkóbá ńlá fáwọn ẹrú Allah tó ń ẹ̀rí nílùú òní báyìí àlùfáàjà rí yọ ní agogo márùn ó kù ìṣẹ́jú mẹ́tàdínlógún àbágogo mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́tàdínlógún láti agogo mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́tàdínlógún gbogbo ohun tó máa ń jẹ ó ti dàgbò kódà tó bá ṣe é ṣe ó yẹ kó o ti dá gbogbo jíjẹ rẹ dúró láti agogo mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. láti agogo mẹ́fà ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n torí wọ́n fi sàhábé léèrè ó nígbà wo lànà ìgbìmọ̀ ń ti wọ jíjẹ ó ní nígbà tí máa ń kun téèyàn lè fi kí ọgọ́rùn-ún àyà tàbí ọgọ́ta àyà nígbà tí alifájàrí kékeré ṣe wọ yọ ètò bẹ́ẹ̀ àwọn mọ́tíláṣí kan wá wà. tó ṣe pé aago mẹ́fà ni wọ́n ń pè sọ́lá àkóbá ńlá gidigidi ìṣẹ́jú mẹ́tàdínlógún sígbà tá àlùfáàjà rè ti yọ ẹ wà àkóbá náà ṣe fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé wọn àti pè sọ́lá wọn àti pè sọ́lá kò sí yọ ní ẹ wá ń jẹ wọn jẹun lọ́sàn-án wọn jẹun ogún ìṣẹ́jú ó dín ìṣẹ́jú mẹ́ta. bẹ́ẹ̀ lẹ́ sìn ṣe lójoojúmọ́ tí Ramadan ti débi tó dé yìí ta ni òròjọ́ ń dọ̀gbẹ́ ìdàlùkìyà. torí pé tí Ramadan náà tó dé irú àwọn àṣìṣe burúkú náà wà lọ́wọ́ wọn. ẹ i pé bí àlùfáàjà rí tó bá ń yọ ní agogo mẹ́fà òkú kọ́tà tí tó dé. àsìkò yín tó pèpè fún ìgbà yẹn ló tó tọ́ka sí rakata al-fajr wọn bẹ nínú ẹni tó ṣe ń lé tó bá ti ṣe báyìí ń bọ̀ wá mọ́sálásí wọn bẹ nínú àwọn èèyàn tó ti wá mọ́sálásí tẹ́lẹ̀ yóò dúró yóò ṣe tó bá parí ọmọ retí kí wọ́n sì kọ́ ọmọ àwọn mọ́sálásí yẹn agogo mẹ́fà kókó tà ní táwọn bá ti ń pè sọ láti kàkà ìpè tán Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an islam ò rí bá wọn. anabi muhammad sallallahu alayhi wa sallam oní bayna kulli adhanayn salah láàrin gbogbo gbàtẹ́ bá pè sọ̀lá sígbàtẹ́ sì pàmà àǹfààní sọ̀lá tiwa. èsì pítẹ̀ bá ti ń pè sọ̀lá tìkánà lẹ́ẹ̀ma sì pàmà wọ́n wá fẹ́ yẹra fún ìṣesí kátàkátà o wọ́n ti ń ṣe kí rọmọbánà tó dé o wọ́n wá tún báwọn èèyàn fèèyàn fún nírò oníyìnsìn ìṣẹ́jú mẹ́tàdínlógún wọ́n ti kún fún wa ẹlòmíràn máa jẹun lọ́ní ó tún wá di pé wọ́n pe sọ̀lá ẹ̀ wọ́n tún pe sẹ́tà ìpèsè náà ikọ́ ọmọ ìwọ àwọn ẹni tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ pàkíyèsí ara wọn ẹ̀sìn yìí kìí ṣe nǹkan tí yẹn kàn máa ń ṣe bí yẹn bá ti ṣe fẹ́ bó bá ti ṣe wá lèyàn gbọ́dọ̀ ṣe nígbà tó ti gbọ́ tán pé sọ́lá ẹ̀yin náà pé ti ń gbà yẹn ẹ sì fún àwọn èèyàn láǹfààní tó ń fi sàlùwàlá tó ń fi múra tẹni tó fi sàlùwàlá tó fi ṣe rọ̀kàtà ìfẹ́jọ lẹ́yìn ìgbà tó bá ti lẹ́yìn tán tí ìmáàmù yín bá dé ẹ̀sẹ̀ pọ́mà tòbí ìsìláàmù ti ṣe wà nù ẹ̀yin náà tẹ́ àkóbá ni tí è sálámà tó ń gbọ́ ọba tó pe sọ̀lá lóṣooṣù tó ń jẹ dúró tí è sára kí ló ń fà ní kó gúnjọ́ sómi àbógúnjọ́ tó ti kọjá gbogbo ẹ̀ àṣedàmì ló ṣe kólú akọ́mọ́sà wà lálá ṣèdàmì ẹni tí ó sì mú aṣà ṣèdàmì kólú akọ́jọ́pọ̀ náà mánà olú ẹlẹ́dàá ọkọ̀bá àtún àwùjọ wa ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la أستغفرك وأتوب